sì fún òní náà náà láti dá padà sí gbogbo ìní òní ọjọ́ kẹfà nínú ọ̀sán kàdá àti sẹ́wọ̀n ọjọ́ kẹfà nínú ọ̀sán kàdá ọ̀kọ̀kọ̀dá ọ̀sán kàdá السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته nínú ìgbàgbé àdàbí mọ́fà tẹ̀lé máa ń sọ̀rọ̀ ìrọ̀lọ́lá eléyìí tí à ń kà fúnra wa lọ níbi ọ̀rọ̀ ìgbà yẹn ni òun la dé àwa débi ọ̀rọ̀ àwọn akọrin. eléyìí tí àwa fẹ́ mẹ́nu bà níyẹn ni òun náà ni ojú ọ̀nà ọgọ́rùn-ún àti mẹ́ta sí ní ọgọ́ta wọn ti sẹ́wọ̀n. báàbò ìrìntọ́ ìṣáírí ìdàkà fàṣọ̀bọ̀ ojú ọ̀nà tí ń sọ nípa pé akọrin bá sì bẹ̀rẹ̀ sí ní kọrin kìíyàn èèyàn lè fún ní nǹkan o nígbà tí yẹn bá ń fáyà aláboró rẹ̀. lápẹẹrẹ ní ẹni tó bá fi ń gé yẹn pàtàkì nínú ẹ̀sìn ni. lọ́wọ́ níbi ọgbọ́n olórin ọba búhùn gbóhùn àìrọ̀. ní yẹn bá ti di pé bí ọba rí nǹkan gbà tó bù yẹn ẹ̀yìn òkun. lápẹẹrẹ ní ti ká sọ pé bí yẹn bá lè bá nẹ́bí ọba nẹ́bí. wọ́n sọ pé bí yẹn bá lè bọ́ lọ́hùn kọ́ bọ́ lọ́hùn ni àyè yẹn bá lè bẹ́ẹ̀ sì kó bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ náà ni àwọn àlẹ́ ọ̀lẹ́ àmọ́ ó lọ́wọ́ àná hadith ìgbé wọn rọ́ṣà pẹ̀lú àǹbíyá wọn ni wọ́n jogún àwọn àtúnyẹ̀rẹ́ ọ̀rọ̀ irú àwọn àfa àdáre bí àwọn àfa tó tó déédéé ni takọ ni wọ́n fẹ́ máa yọ wọn lẹ́nu èèyàn lè fún níyẹn bá ń pẹ́ ara burú ẹ̀ báwọn yẹn ni wọ́n júwe ànẹ́bì fún wa wọ́n bá ti wá fẹnu sí àtàwọn pẹ̀lú orin tó lóun ń kọ yẹn nǹkan afẹ́ láàyè díẹ̀. Àwọn àdìbẹ́nu kan wọ́n yóò fẹ́nu kan òjijì ọlọ́run kò sọ́lá ń kọ́ mú tẹ̀rẹ̀ títí gbọ́ wa. Àbí yóò ta sáwọn sábà yóò ta sánẹ́bí yóò ta sọ́lọ́run. Àwọn àtàfẹ́ sì yẹn. Kí yẹn dẹ̀ ti ta sọ́lọ́run ti ta fẹ́ sin ọlọ́run. Sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ eléyìí tá a fẹ́ sọ lẹ́nu wọ́n fẹ́ sọ fún wa pé àyìndọ́ òṣà àyìnrí èèyàn dẹ̀ sì lè fún kí ni ọ akọrin. إذا خاف شره نيران فيا أبوه وني حدثنا علي حدثنا محمد قال حدثنا علي قال حدثنا سالم بن حباب قال حدثنا يوسف بن عبد الله بن بن عمران بن حسين الخزاعي قال حدثني ابي مجيد عن الشاعر جاء الى عمران بن حسين فاعطاه فقيل له أنا الشاعر على على عندي حدثني علي علي أني زيد بن حباب هنا بعض أعطيه يوسف بن عبد الله بن مجعين بن عمران بن حسين الخزاعي هنا بعض أني أنا أبي ولا بعد صفوني يوم بن نجيب ولأن الشاعر akọrin fún àwa akọrin tá a wí ìyá lọ bá ìmọ̀ràn ẹ̀bùn ẹ̀yìn àkọ́ọ̀bù ìmọ̀ràn ẹ̀bùn ọ̀sẹ̀yìn wọ́n di ọlọ́wọ́ tara á nìmí náà fún ààrẹ kọ́wá fún akọrin lọ sọ́dọ̀ ẹ̀ ìmọ̀ràn ẹ̀bùn ọ̀sẹ̀yìn nínú sàhárà kọ́wá fún nìkan ọ̀kọ́ọ̀là nígbà wọn a sọ fún fàkílà wọn a sọ fún ìmọ̀ràn ẹ̀bùn ọ̀sẹ̀yìn wọ́n pe ṣàìrọ̀ akọrin lọ́ọ́ máa ń kú lẹ́bùn yẹn wọ́n ní bẹ́ẹ̀ wọ́n ní ọ̀bọ̀ pé àlà àìrùbùi ọ̀bọ̀ pé àlà àìrùbùi ìyẹn ni pé mo ti mọ fún yìí mo fi ń dáàbò bára mi nínú èébú ni o wọ́n máa délé èébú pé ìjàpá wo ni lúlẹ̀ wo ni àwọn àdìgbé ọlọ́ọ̀dọ́ bẹ́ẹ̀ ẹ̀hún ṣe dé kíní ọ ẹ̀hún ṣe fún wọn èèyàn onímọ̀ ọba mi wọn ń wẹ̀ fáwọn ni wọ́n máa ń gbọ́ wọn máa lọ bú àpá nínú kásẹ̀tì rẹ̀ sí ṣe àpá yẹn wọ́n bọ̀ pé ara ẹ̀rù ẹ̀rí mò fi ń ṣe kíní ọ mò fi ń dáàbò bo wọ́n máa ń ṣe ẹ̀kẹ́bù wọ́n ṣe ẹ̀kẹ́bù síbi. nínú àgbáyé sábà nù hadith yẹn bí èso ìmọ̀ akẹ́yìn ẹ̀bẹ̀ orin lẹ̀ bẹ́ẹ̀ ẹni tó bá já kọrin lè sí latin kọ́ọ́kọ́ èdè pé ohun tí ń sọ yẹn ó dùn mọ́ yẹn yẹn ìkẹ́ síbẹ̀ yẹn ẹsẹ̀ ọ̀há lè ṣàròyè láti lè fi fáyà akẹ́ni ọ láàbúrò rẹ̀ nítorí pé wàhájú yìí àti láti lè fi fáyà ewu rẹ̀ nínú ìyàwó bá fún adéwu yàtọ̀ àwọn tí ẹni kúlẹ̀ wo dé ní mi máa di bẹ́ẹ̀ ẹ̀ lè ojú ọ̀nà mi ti aṣọ òun náà ní sábò náà tó kiri mu sọ̀dí kọ̀ọ̀ká bìmọ̀ ẹ̀ ṣùkú alẹ́ láà tó kiri sọ̀dí kọ̀ọ̀ká bìmọ̀ ẹ̀ ṣùkú alẹ́. حدثنا محمد بن مسلم قال حدثنا معاذ قال حدثنا العون عن محمد قال كانوا يقولون لا تسلم حديثك مما يشق عليك. اه الي حديثي هنا هو في مباب يعني لا تكرم صديقك بما يشق عليك. látàkọ́lé ọ̀rẹ́ rẹ̀ pẹ̀lú nǹkan tí ó jẹ́ tòrò fún. nítorí ó ti mọ̀ pé yóò ní lára lápẹẹrẹ wo àsáró ní ìsìn tẹ́lómi bá jẹ́ àsáró bá wọn máa yàgbẹ́ dàgbé wọ́n á ní ọbẹ̀ rà sáró fún ọ ni wọ́n náà ní ọgbẹ́ ọ̀bá mi lára wọn. ẹlòmíràn láìkì ìṣù ni tọ́balẹ̀ ti jẹ inú ẹ̀ máa rò nípa jíjẹ làwọn èèyàn. ẹlòmíràn ní ìyìn òtútù ló hèdì wọ́n á ti kó gbà lọ́wọ́ á ti wá sọ́fíìsì rẹ báyìí ó sì èsì fún ni. ìwọ̀n tí wọ́n sì sọ ni kó ń ṣe kí ni o òun kọ́lé. ọ àdìsí yìí àdìsí tọ́lá láàfin àná. حدثنا محمد بن المثنى محمد بن مثنى حدثنا أبو عفراني حدثنا معاذ معاذ بن صفوة معاذ بن حدثنا ابن عون عون بن صفوة ولا محمد كانوا يقولون ibi àwọn ẹni ìṣáájú máa ń sọ báyìí ìtumọ̀ rẹ̀ ni pé àrùkàmọ̀ àfẹ́dú wọ̀nẹ́sù ó ti fi kọ́ bí há ọ̀rọ̀ yẹn lọ́dà kùsùn lákọ́jà ti gbàgbé ṣùgbọ́n ọ̀pọ̀ lẹ́nu àwọn ẹni ìṣáájú láwọn ẹni ìṣáájú tí wọ́n dúró lọ́dọ̀ àná kòkòrò láti wọ́n máa ń sọ báyìí pé ọ̀rọ̀ yẹn náà rinlẹ̀ bẹ́ẹ̀ yìí ṣe láàtú lọ́dí nǹkan ká àwọn ọ̀dọ́ gidi ní òkú òṣèkọ̀ yẹn kò ti gbé fún lẹ̀lẹ́rẹ́ láàtú krim lọ́dí nǹkan ká ìmọ̀ ẹ̀ṣù kú alẹ́ bí ìṣàpọ́nlé dání o ọ̀rẹ́ rẹ̀ pẹ̀lú nǹkan tó máa máa jẹ́ kí ni o jájẹ́ náà ìṣàpọ́nlé rẹ̀. ẹ̀rí eléyìí náà mo da aráàtú náà tún lélẹ́yìí o ìkẹ́ni ibẹ̀ ọ̀hún ilẹ̀ dáadáa kéèyàn mọ̀ wà fún níwà òun ní jẹ́ ọ̀rẹ́jọ rẹ̀ nítorí nífẹ̀ẹ́ sí òun ní gọ́ọ̀bì jíǹkì rẹ̀ àgàgà kéèyàn tún ṣe àkólé kí ọ̀tọ̀ bẹ̀lẹ̀ áfíríkà pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀rí àti pé tún sọ ìwọ̀ ọ̀rẹ́ kúrọ̀ rẹ̀ kéèyàn sọ. wọ́n ti hadith yìí sọ fún wa ni. nínú báàbù mi ti àtúmọ̀ òun ni báàbù ziyarọ̀. hadith yìí ọgọ́rùn-ún kan àti mọ́kàndín ní ọgọ́ta one fifty nine àti ojú ọ̀nà one fifty nine hadith ọgọ́rùn-ún mẹ́ta márùnlélógójì three forty five. حدثنا عبد الله بن عثمان حدثنا محمد قال حدثنا عبد الله بن عثمان قال حدثنا عبد الله بن مبارك أخبرنا حماد بن سلمة عن أبي سنان الشامي عن عثمان بن أبي سودة عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال إذا عاد رجل أخاه أو جار قال الله له فتنة فصاب نعم كنت من منشاة فتبوأت منشرا نعم, نعم. أمين حدثنا عبد الله عثمان هذا حديث حسن لغير حديثي إيه؟ تودي حديثي تودي درجة حسن مومي وما في سيلة ثم كان كان أبو سنان الشامي ولو كان عيسى بن سنان زين الحديث اني قال ضعيف اني يقال قال هو تخريج المشكات اللي الشيخ ملدان رحمه الله هذا هو الصحيح ها هو في منهج في حديث وفي قادوني عيد امام احمد وفايات امام كريم الزينو في مدير وصلة نجوان يمتوان في زيارة الاخوان ما بيع عم يو ابن ما جانا توقع انه الجنائن حب ما جاء في الصواب من عادة مريضة lọ́wọ́ كان pẹ̀ntọ́ lọ عليه سو ولو شاهد كريم من ẹ̀rí حديثي إنه حديث أنا عند أبي nínú كتب anas إنه خش ها لو شنو bazaar nínú kashu. وكان حديثنا وني حدثنا عبد الله عثمان وني عبد الله بن جاء عثمان وصفوا وني عبد الله بن المبارك وصفوا ايكي حماد بن سلمة وصفوا عني رواه على ابي سنان الشاري أخذ عثمان بن عبد السودة لطر أبي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا عاد الرجل أخاف تنيا بعد يوم يعرف أو تعرف عاد ما لا يعرف تعرف إذا قلنا عاد إنه يزوره ọ̀rọ̀ nígbà wo ní òrèkóòrè àwọn ni àádà wọ́n tó wọ́n sọ pé àyáádà àlùmọ́rọ́dọ́ àbí àlùmọ́rì wọ́n máa palẹ̀ àyáádà síwájú àwọn wọ́ọ̀dù bí àwọn bí wọ́n bá jẹ́ ọ̀fíìsì nìyí wọ́n ní wọ́ọ̀dù ẹ̀yàdà ìyẹn ní pé ibi tá a máa ń kórè ẹnìkan lè ti wá láàárọ̀ àtúwá nírọ̀lẹ́ ẹ tí wọn máa lọ tí wọn máa bọ òun náà ń pè ní áádà ní ń sẹ́rí lọ sẹ́rí bọ̀ ìbẹ̀wò ni o náà yẹn lágbára ju záàdà àbí záàrà lọ nítorí ẹ̀ ló ti wá nù hadithi ẹ̀tọ́ mùsùlùmí sí mùsùlùmí lọ́sọ yìí pé ìdààmú ọ̀rọ̀dọ́ fàáhùn ṣe ọmọ ìyá rẹ̀ yẹn nú ẹ̀dọ́ tó òun ni pé tó bá rẹ̀ fàáhùn kẹ́yìn náà kọ sí rùdú ń bẹ òwì nítorí pé gbólóhùn àádà ọlágbára ju kí ni lọ láàárọ̀ sọrí àádà ó ń ṣàbẹ̀wò ni nígbà kẹ́kọ̀ọ́ ní ọ̀dọ̀ rẹ̀ ní. ààrẹ ti ló sọ pé ìdá àádà rọ́jò àkáhù àwùsàárọ̀ tí èèyàn bá lọ ṣàbẹ̀wò gbogbo àtọmọ̀ ọ̀yá rẹ̀ àwùsàárọ̀ àbábẹ̀wò ìdákúrekú. ṣe bá nàbí ọmọ ohun tí ó wì mọ́ sallallahu alaihi wasallam kò sí yẹ rárá àádá àtọ́fẹ́ ziyara yàní yàní tẹkẹrarù yàrá tó di ẹbẹ hàn lọ́ọ̀hùn lẹ́kùn èyí yóò sí ìbàjẹ́ nítorí kẹ́ni tí ń lọ níjà kúrekú ní òbílẹ̀ wọlé ojú omu kejì wa àtọ́dọ́ wa pé ìdá àádá rọ́jò lọ àkáàbù obìnrin pẹ́ ní tí máa ń lọ ọ̀bẹ ọmọ ìyá rẹ̀ wò lẹ́ẹ̀kan lọ́sùn àbí lẹ́ẹ̀kan lọ́sẹ̀ kò kó sínú rẹ̀ o. kò sí ìyẹ rárá rá wọ́n ti sẹ́ ọlọ́run lọ́wọ́ ọlọ́run ìbòlùbà láàrọ́ ọlọ́run ìbòlùbà sọ́ha àwọn oníkílẹ̀ àgìdì ọjà pàṣẹ máa kọ́ yẹn lédè ó gbóko gbédè àmúdá ìjọ wí méjèèjì òtítọ́ bíi wí ádà ẹni tí máa ń lọ ẹlòmíín lọ wọ ọmọ ìyá rẹ̀ lẹ́ẹ̀kẹ́ lóṣù mẹ́ta ni ìyẹn ò ní rọ́wọ́ mú pẹ̀lú ta fẹ́ kà sí. láàkín onídàákúrẹ́ ikú lẹ́kọ̀ọ́ òun náà ti ṣe kíni o ó ti wọlé. tọ́ba ti di wípé arákùnrin lọ bẹ ọmọ ìyá rẹ̀ wò ní ìbẹ̀wò gbogbo ògbà a ó zàárọ̀ àbí ìbẹ̀wò kíni o ẹ̀ẹ̀kọ̀ọ̀kan qala Allahu lahu ọlọ́run gẹ̀gẹ̀ ní ọ̀sọ̀ fún báyìí pé ṣẹ́bọ̀ ìdùnnú ti jẹ́ tiẹ̀ o ẹ̀rí gbogbo adájú pàbẹ́wò ẹ̀yà jáde ó tún ṣe lára ẹlòmíì ẹni tọ́rọ̀ ẹ̀gán ẹlòmíì ò ní bẹ̀ o ọba rẹ̀ kú ó kú bí ọba kú òun lọ́mọ ọba ààyè lọ́mọ àwọn míì ọba lọ bẹ́ o wọ́n bá ra sí ìdání wọ́n ra sí ẹ bá rò pé a. Ah, àwọn ìyá ọ̀gbádùn dà ìgbádùn dà láyé àlọ́ ní kírun kí ló sì dé yóò láwọn mùsùlùmí bẹ̀ ọ́ ọlọ́run lọ́bẹ̀ ọ̀dẹ̀ lónìí ìbọ́lọ́ ní ọ̀sán wọn àwọn gbàgbọ́ wọn fi ṣe wọn ṣe ìṣẹ́ra jésù ló wọn gbàgbọ́ tó wù. bàbá kan wà méjì wa ni wọn sùn gbàgbàlagbà ni wọn àbúrò wọn ní bàbá aláàgọ olólùwọlé mẹ alágbà ni wọn àjọ kéwú ní kòlíyà ńlá yẹjọ wọn títí tòní ọdún tí bàbá bá rí yẹn wọn máa sọ bàbá sí yẹn àwọn kéwù gbà ní ọdọ àjò kéwù sí ẹ̀yìn yẹn yẹn lọlé kéwù ẹlòmí ọjà dé sáré ìjọ ìgbàlárọ wa wọn àjọ kéwù ṣe dàá di bí ọdún méjì gẹgẹ nígbà ní ọkẹ ní sickness nígbà báwo kí wàá ti báyìí tí àwọn bá rí yẹn títí sí báyìí ẹ bá fẹ́ lu wọn náà wà lọ́wọ́ á nẹ̀ lẹ́jọ̀ wa ẹ máa ń bọ̀ ní bàbá aláàbò ìmọ̀wé àwọn wà láyé níbi ilé sínú ẹ̀yàn wà àgbàlagbà ni wọn àwọn náà ti máa ń ṣe àwọn aládé àdúrà nígbà wọn fẹ́ẹ́ ṣe gbà àbájì ìṣirò kẹlẹ wọn ní sígínẹsì afẹsẹ bóyá fún àbí nǹkan bá wọn gbà ní ẹ̀ka làgbà wọn fẹ́ bóyá bí ọdún mẹ́ta jù bẹ́ẹ̀ lọ wọn lòlù wọn làwọn ọ̀rẹ́ nìkan kódà àwọn bámẹ̀dé sọ fún mi pé kódà àwọn ti lẹ́nu pé àwọn ń gbádùn báyìí o aláàtì àwọn ti sọ́dọ̀ wọn. mọ́ládúró wa ní àwọn máa lọ sí àwọn máa lọ sí tìwọ́ àwọn ọ̀rẹ́ nìkẹ́kẹ́. ẹni ọgbádùn àbẹ̀wò débi bá di alọ́ọ̀bá láàárẹ̀ ó má lè kú okú. àwọn kan lè mọ́sálásí bí ó dín náà nìyẹn bọ́ bá lé òun lọ́mọ́. eléyìí lọ́wọ́ àánú wọn èdè pàtàkì sílẹ̀ fún wọn láti kíkọ́ ẹ jàmá ọ̀sẹ̀ kí ni ọ ọkọ̀jú dà ọ́ so that yóò wo sáfù wájú lọ yóò wo iná tẹ̀lé yóò wo yóò sábà àwọn báwọn yẹn ṣe ń káṣù wà agbọ́ gbogbo àtúbà agbọ́ báwọn yẹn ó ti jáde lọ bí sílọ́ọ̀sì àtàmọ̀ àtúbà pé ọyẹ kẹrin tí máa ń gbé àdúgbò rẹ̀ ṣe kí ni ọ ṣe wá káṣù wà. ó lè wọ́n ní ni àà wọ́n wọ ẹgbẹ́ ẹbí ni wọ́n ti pẹ́ ó sì jẹ tàlá lónìí pé ẹ báyìí báyìí báyìí ni wọ́n tọ́ sílẹ̀ ó sì lè jẹ́ ìtẹ̀sọ́ra ẹ̀rí ìyáàdà yìí àbí ìyáàrọ̀ yìí á ṣe dọ́gbánú àtẹ̀kí ọ̀gbá mi abáfẹ́ kí hadith yìí adùn àníjẹ́ ti a ọlọ́run kìíní ni di ìdí ìbí fún yẹn pé òun lè dé ẹ̀ nídìí pàdé ó ti jẹ́ náà ọba ti ìdá àádá rọ́jòló téèyàn bá lọ ṣàbẹ̀wò gbogbo ìgbà àkọ́ọ̀rù sọmọ ọ̀yá rẹ̀ áwùzà àrọ́bù àbí lọ ṣàbẹ̀wò ẹ̀ẹ̀kọ̀ọ̀kan sọmọ ya rẹ̀ ní ẹgbẹ́ tó máa ń lé sí ìfẹ́ wá pàtàkì báyìí ọ̀gá náà fẹ́ lómi ọ̀rá yẹ bí ọ̀bá láyè inú àìrá yẹ náà lè yàn ti máa múra yẹ o. Ṣé èèyàn onímọ̀ ni ó ti gbàlejò rẹ̀ ńgbọ̀n bá rí pé èèyàn ńlá ló tó wá kí yẹn lé. Ṣé kí ló dé àmọ̀kàn mi pé sálámọ̀ sí yín rẹ̀? Àwọn kìíní kan bẹ táwọn ẹlẹgbẹ́ ayé máa ń ṣe. Ṣé èèyàn ṣe bí lànà ẹgbẹ́ ló gbé wá ẹ̀rọ nínú súnà lọ́dẹ̀ wa? Ṣé ṣe pé ẹgbẹ́ lónìí? àwọn ẹlẹ́gbẹ́ àdé máa ṣe ni o wọ́n máa ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n ti ní táìmù nígbà tá a fi wà láàrin wọn níjọ́ kìíní àná tó pé ìwọ ti di gbogbo àwọn aráalé rẹ ọlọ́run bá tó bá sọ irú ìyẹn wọ́n ti ẹ̀ fi kọ́ wa jù gbọ́dọ̀ máa fi ẹ̀yìn ọ̀rọ̀ yẹn kí yẹn máa àmì ẹ̀sìn yẹn kí ẹ̀ máa ti sọ̀rọ̀ ṣòkò pẹ̀lú ẹ̀ pé pé àwa ti ẹ̀jẹ̀ bí ọ̀sán náà àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní abílẹ̀ ìsìlámù lá abàlẹ̀ ìsìwà ìsàkùnkàkàrò ìkọ́ ìsìn àwọn tẹ̀mẹ̀mẹ̀ bàbá àti mi ní islam ní ní bàbá mi ní islam tí mo ní àjẹ́ ìmẹ̀rẹ̀ káwọn èèyàn bá ń ṣe fáàrí pé ìrìn ẹ̀kẹ́ làwọn ti wá ìlú òsùn àwọn pé mùsùlùmí lè mi èmi wọn máa ṣe fáàrí pé ń sún mi ẹ wò mí dáadáa ní ẹ̀rí pa súnẹ̀ lára mi kọ́ wá sí nǹkan tó lè fi hàn òun ni pé ẹbí mọ méjì àwọn mẹ́ta ẹ wá gbéra láti bí kíni o ọ̀dọ̀ àti báwòlì háìkì mẹ́ẹ̀ ọ̀dọ̀ àbò hamad ìgbéra mẹ́ẹ̀ ìwà àtẹ́lẹ́yà tí wọ́n gbọ́ ọmọ kọ́rùn ẹ máa bọ̀ wá kálíkọ̀ ojú títì yẹ́sì àwọn àwọn ẹlẹ́yà yìí àbá yìí sì wù èmi náà ni wọ́n ti ń wàlúwàlú. nígbà tó jáde ibi ẹni tí wọ́n pátá kò sí ju aláàdára wọn lè máa tún para wọn ní kọ́tọ́ báyìí yóò para wọn pátá lójú títí. sẹ́ni tó wá ti dáadáa lẹ́ẹ̀kọ́ wá dúdú. ìyẹn wọn fi kọ́ wa nígbà tá a gbà lọ́dọ̀ láàrin àwọn ẹlẹ́gbẹ́ ńgbà wípé ó yẹ kí tẹ́mọ̀ wà ẹgbẹ́ yẹn ọkẹ́ ní sí ibi báyìí ẹgbẹ́ lónìí súnẹ̀ lónìí á tẹ̀lé sí ìpẹ́tọ̀ pé à ń lọ àfẹ́ lọ sálámù sí àfa èso. àlẹ́ sì kẹ́sì gbogbo olú ọ̀kẹ́ ti sí jáde bẹ́ẹ̀. táwọn bá wá bẹ́ẹ̀ sí yẹn ẹ̀yà tó bá gùn mi. èyí ti fẹ́ á lọ ìtẹ́jú bíi méjì o ó lè já sí pé á sì àárọ̀ dọ̀tún ni mọ wọn ti kọlu ẹlẹ o ẹ̀dá kò kó ní bẹ́ẹ̀ òsì níwà ní. adẹni wọn mú fi tó orun náà fi tó náà wà ìyẹn náà wà àgàmọ́ lè ní àmọ̀tún ilé ní tọ́ba tẹ̀ jáde òun dáadé wọ́n tó ní sí yàrá rẹ̀ tó sí ìpínyìn máa lágbára yìí. sọ ẹ tó àwọn ẹlẹ́yà alẹ́ káwọn máa bá fàájì sùn ọ lọ ẹni àwọn àti fàájì ẹ lè bèrè àwọn àkọ́wà rẹ̀ kó ní tètè sí lọ bó ti ń tẹ́ ní kan ìgbà kan àwọn kan kó ní gbogbo ẹ̀sìn lọ́sẹ̀ ọ̀sán ti wá láàrin àwọn ẹlẹ́yà ní oṣù àtọ̀tọ̀ àwọn èyí tí wọ́n kọ́ra ń kọ́ kúkọ́ ó ní ọlọ́ọ̀ sí ìyàwó rẹ̀ lọ́ọ́ ẹ kó ń bẹ̀ tẹ́tí ọ̀sán pé tẹ́lẹ̀ àwọn ọlọ́ọ̀dì gbàùn kí ló dìde ẹ ò ẹ bá fẹ́ tọ́jú ẹ̀yọ́ máa tutù kọ́ máa dára ẹ kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ bẹ́ẹ̀ làbó ti wọ̀ yìí pé tọ́ òun bá sì rìn lónìí o sọ́ọ̀dẹ̀ òwúrọ̀ làwọn àlọ́ ọ̀dẹ̀ yìí mo rọ̀ bá àrùn yẹn dé ẹni tí ó sì níyàwó náà lè gbéra bẹ́ẹ̀ pé mo kàn ní wá kí n tó sì fara ta mo sì fàájì mo béèrè àwọn ẹ̀ wọ́n bá di wípé yẹn lọ ṣàbẹ̀wò sọ́kúrekú sọ́mọ àyà rẹ̀ àbábẹ̀wò ẹ̀kọ́ kan ọlọ́lọ́ ìlẹ́kùn ọlọ́run gẹ̀ẹ́gẹ́ ni ó sọ fún tọ̀hún báyìí pé tébọ̀ à ìdùnnú ti jẹ́ tiẹ̀ ọlọ́run gẹ̀ẹ́gẹ́ ni ó wí fún yẹn o wọ́n kọ́ bàbá mu ṣáàkà ìrìn rẹ tó rìn yìí ti jẹ́rìn dáadáa wọ́n tàbá wá ẹsẹ̀ mọ̀nzílá ń tìlì jẹ́ náà paríparí ẹ̀rí kí làwọn àdúrà àwọn ọ̀sẹ́ ni ó béèrè rere láyé tó gbé tó tó ẹni tó béèrè àrùn jẹ́nà òdẹ̀sẹ́ni tó wá sọ aláboru ẹni tó wá sọ fún òdìdú nínú ó máa sàbẹ̀wò lórí rẹ̀ yìí àbáwá rí gẹ̀mẹ̀ lọ́tà bá wá àṣà ǹzẹ̀lẹ́n ìlẹ̀jẹ̀nẹ́tì ẹ̀sì ní ìgbàláàyè ìjókòó tẹ́tẹ́rẹ́rẹ́ kí ni ó nínú àrẹ̀ lórí kíni o lórí àbẹ̀wò ẹ̀dá orí náà ló dé o ẹ̀dá kan ẹ̀jẹ̀ ajú súnmọ́ ẹ̀yẹ o àwọn ẹlẹgbẹ́ bá yè mọ́ ẹ lọ́wọ́ yára ni jẹ̀mí àwọn kíní kìta jẹ̀mí ẹ̀wò ni ọ̀dà jẹ̀mí ẹ̀ mùsùlùmí dá tọ́lọ́ ti wà nù sọ́mọ́ ọ̀kùnrin náà ló ké òkè àdìsí ilé yìí ojú lè yóò fi máa tíra bàtà abáyé sí ẹjẹ ká yé súnmọ́ ẹ̀ mo ní ẹjẹ ká mọ àwọn àlọ́ ara wa ẹni ọba yè lóye ẹni ọba kú ló kú wọ́n rí ó sèyàn àmọ́ rí ìgbà àti kiri ẹlòmíì ò ti pẹ̀yọ ní ìsìn tí wàhálà ó ti ṣẹlẹ̀ tipẹ́ ó lè débi ní ẹlòmíì gan. àwa sì yó a lè sáré sáwó jọba ebi àbíkílẹ̀ rí ebi ebi ẹ̀wẹ̀ sísẹ̀ yìí bí báyìí. pẹ̀lú lágbájá kí ló mú wa ìbílẹ̀ fẹ́ mú nǹkan báyìí wá ọmọ ya báyà fẹ́ lọ sípò láì fọmọ ya. ló yá mọ̀ àtàwọn yẹn ló já gẹ̀ẹ́tì pé àti bíi ti wọ́n mo ní ọjọ́ lè jáde jà èdè kíní inú láàrin ìwé ti ta èdè ń parí ọlọ́sẹ̀ ń polówó kẹ́ni tí ọ̀wẹ́ ní ọ̀wẹ́ ta wà lẹ̀ rí mi lálẹ́kọ̀ lálẹ́kọ̀kọ̀ lárúsù nì. orí bẹ́ẹ̀ kìí ṣe jẹ̀mẹ́ kẹ̀kẹ́ ló ní Islam ló ní ká máa lọ tẹ́ra o ìfẹ́ ò sí ọ̀sẹ̀ ká ẹni wàá gbé wá jẹ ká ah mo ní wọ́n mọ̀ ìyá mi náà ní ẹ̀ṣẹ̀ <laughs> tàbá wá àtà mọ́nsìlá yẹn kẹ́tọ́ kẹ́yìn yìí kan ẹ̀ tún lágbára. ọtí tẹ̀tẹ̀fẹ́ rẹ̀ tó jókòó tẹ̀tẹ̀rẹ̀ rẹ̀ tí wọ́n nílé yẹn. àgbẹ̀ni ọba gun plane dc tàbá wá àtinú plane o five hours náà ni o. lọ́dún yẹn bí tọ́ba àti ọmọ ń tó sọ́ni o wákàtí márùn-ún náà ni wọ́n máa ń lọ sàwọ́dí láti Lagos láti Lagos state láti kẹjà. ọ̀dọ́ wákàtí márùn-ún yẹn bí kéèyàn lọ́dún márùn-ún ni ìgbádùn tó rí bẹ́ẹ̀ kí bàbá wù lélẹ̀ yẹn wọn ò fẹ́ pẹ́pẹ́ rẹ̀ bẹ́ẹ̀ aláìsọ wá sí ni kò dé dàbá yìí lọ́sọ̀ kalẹ̀ gbogbo owó ẹ̀ sílẹ̀ yẹn lọ́sọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n kàlá sí ni wọ́n máa ti sọ̀fẹ́ ni kí wọ́n gbẹ́rẹ́ dídí wá wọ́n gbé bíbọ̀ wá wọ́n gbé gbogbo ẹ̀ wá èyí ni wọ́n ti lọ wọ́n gbé wá sí náà èyí tó tutù gbogbo ẹ̀ wọ́n gbé wá wọ́n kàn máa ni wọ́n dàbí sẹ́niyà ẹ̀tẹ̀rẹ̀rẹ̀ lójó kó dàbí yẹn gbòǹkẹ́lẹ̀ ayé ó ẹ̀wọ̀n ní ìsìn irú irú bàrà àti lọ sí sọ̀rọ̀ níyà lábẹ́rẹ́ títí máa bòdù máa bòdù tó gbé arọ gbogbo ẹni ọba já tákìrà yẹn ní kédìmà wọn bá pè ní kédìmà ní pé tí yẹn bá tètè lọ ojú ẹ̀tọ́ máa dé títí wà lóṣù fẹ́fẹ́ lóṣù fẹ́fẹ́ wọn lẹ́yìn oṣù fẹ́fẹ́ àbá kódà tó ọba jáde pẹ̀lú ìgbọ́lọ́wọ́n kẹrù ta ọ̀gbẹ́lábọ̀ ò lè kó wájú ìkàrà yìí. ẹ̀rọ ẹ̀sà sí. lọ́ọ̀yà àjókòó sí ibi tó yóò rí mẹ́kọ́ńtọ̀ sí kẹ́kọ̀ọ́ lọ kó dànù. ó wò fẹ́rù wèrè lélẹ̀ wọ́n lọ dànù. ò ní fẹ́ rí gbogbo jàgùdà fún tó ń kó káàkiri. ọ̀ọ́ ya àjókòó sẹ̀rù yẹn tó fi èdè mọ́bi tó ó dùn lọ ni. ó ti pé báyìí wọ́n táìmù gan tún ni ó tún láago. láago ni bá ti pé àwọn òṣìṣẹ́ ọ̀ńtẹ́ẹ̀lì ìgbésẹ̀ àsìkò tó lò sí tó irú eléyìí ní ti kò sí àtọwọ́ lẹ̀ ó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ mẹ́ kí ní ẹ̀dí bẹ́ẹ̀ jókòó pé à ah, à ah, ìgbà tí máa ń dùn ọlọ́run máa jẹ́ ọ́kẹ́ máa lọ̀rùn bẹ́ẹ̀lì yìí ẹ ah, ń gbádùn èsì tí kò kẹ́ ní ṣe mí ní jọjọ mí ní jọjọ ẹ wá lóṣù kẹ́ ti pé káàdì apé náà nìyẹn ẹni tó bèè lọ sí àtẹwò ọ̀ya onígbogbo gbà àbọ̀nyìnà kúrò ẹ̀mẹ́ta ẹ̀sìn àkọ́kọ́ ìbùdá ìdùnnú kọ́kọ́ ti tẹ́tì ẹ̀ náà ìdùnnú yàn wá yí wá o ọlọ́run ti sọ ní ìdáàpọ̀ ṣé jẹ́ káyé náà ó sì lè jẹ́ tán ìwé làwọn afẹ́fẹ́ àti ìdùnnú ayé àti tọ̀run ìwé làfẹ́ bákan náà tọ́wọ́ bá mọ̀ ṣáàkà ìrìn lẹ́lòmí orin ọ tí ó pàdánù jùlọ ẹni tí ń rìn lọ́wọ́ eégún ẹni lọ òrùn wọn tún fẹ́ fi ẹlòmí ọdún lọ rùn àwọn bàbá àdúgbò màlẹ wọn sì dọ́gbọ́n kẹ́lẹ́kẹ́lẹ́ wọn lọ wọn lọ wọn lọ pàdé wọn ní ìjọba ní láàyè wọn kẹ dọ́gbọ́n wọn sọ gbogbo ọ̀nà ilé balógun ọ̀nà ilé kíní yẹn bí wọn ń ta sọfẹ wọn sì dọ́gbọ́n kẹ́lẹ́kẹ́lẹ́ wọn ti lọ bẹ́ẹ̀ mọ àwọn olóhùn kóró lọ báyìí wọn ní oṣù lọ dídí láti ẹgbẹ́ tó láti wà pẹ̀lú yín máa bàbá wa ní máa wà pẹ̀lú yín látàtijọ́ wa o ẹ̀rọ eléyà ẹ̀rí pé làmúyẹ́ ti mọ̀ ṣá o ìrìn rẹ̀ o ní ẹ̀fẹ́ kẹta kejì ní ẹ lọ́wọ́ bá mọ̀ ṣá ìrìn rẹ̀ ti tẹ́jú rẹ̀ o ó tó ti tà ó tó rìn sórí ilé fẹ̀ lórí ipò rìn lọ́wọ́ sálọ. ìkẹta wa ni ọwọ́ tàbá wọ́ọ̀tá ìsìlẹ̀ ìlìjẹ̀m àti ní kí o tún ti wá sí kí ni o o sì ní ìgbàláàyè ìdúkòó tẹ̀tẹ̀rẹ́rẹ́ níbo lálejò ní wọn ní sọ pé táìmù ẹ̀ ti tó ọ̀yà àbí ìsinmi àká tó débẹ̀ nígbà tálà yìí wá fi ọ̀tẹ́lẹ̀ náà wọ́n ní tí pààyàn àdúrà yìí wọ́n fún wọn sọ bẹ́ẹ̀ àwọn afá àbàlà yẹ̀ wò wọ́n ládùúrà yìí ìfọ̀sẹ́kìtà ìtumọ̀ rẹ̀ ni wípé ìsẹ̀mí rẹ̀ ti ta láyé àti lọ́rùn. Lọ́ọ̀bà Màmúṣáàgà, wọ́n ní kó dá ìtumọ̀ méjì gan níbi. Àsìkò tó fílẹ̀ tó fi lọ sàbẹ̀wò, ó ti dá fún. Ààyè yẹn gan náà, ó ti dá fún. Wọ́n ní kó dá àdàpè tún ni nípa bẹ́ẹ̀ nìyẹn ṣe rìn ìwà rẹ̀ àti bọ́rọ̀ rẹ̀ ṣe máa rí lọ́rùn àti ikú àbàwá àtàlẹ́ tí wọ́n ń pè alóòjò lọ́ lálùjẹ́ náà lórí ìfọ̀ ọ̀rọ̀ sábẹ̀wò. Sọ̀tà bá wò báyìí, a rí pé Hashif yẹn inú àgbọ́yé rẹ̀ sí ìrẹ́hàkú ìsin lórí òkòrò aláàyè dátì àkíyárí kí ká máa lọ sọ̀bẹ̀wò gbogbo òkà fún àwọn àkíyárí àwọn ẹni ẹ̀ṣọ́ àwọn tó bá tún jẹ́ ní pàtàkì kí máa lọ jẹ àwọn àfáwò ẹ̀fẹ́ wọn máa lé sí ìbẹ̀rù ọlọ́run ọ̀sán àfa àti ọ̀sán yìí ẹ̀yìn sì tún wà lórí pé ń bó sí wọ́ọ̀dì mọ́ láti jọ́ yìí. ẹ̀ ọ̀pẹ́ ní pẹ́kẹ́ mi yẹn gbóná nìyí ń sì ń lọ bí sẹ́ni dédé òsì yìí ni ó sì tún gbọ́nù lára yín náà. òkè bún yẹn ń sùúrù. wọ́n lọ bí àwọn ẹni ẹ̀ṣà àti ládàá tó wà bẹ́ẹ̀. حديث ميزني أنا حدثنا بشر بن محمد نعم حدثنا محمد قال حدثنا بشر بن محمد قال حدث عبد الله بن مبارك عن ابي مسعود قال سمعت مالك بن دينار حدث عن عدي قال عن مجرد قالت صار صار ناس ابي نعم الغذاء ورزق الماء مثل مدائن إلى الشام مشي وعليه كتاب وعند الوقت قال يعني سراويل سراويل مخمرة قال ابن صوت مثل إلى وعليه كتاب مضمون آه، مضمون رقم رقم الأذنين يعني أنه كان نقص فقيل لا فضحك نفسه قال إن الخير خير الآخرة آه وحديث إلينا nínú ẹ̀dùn jẹ́ hadithi tó lágbára ní ọ̀rọ̀ ká lọ sálẹ̀wò. wọ́n ní omi dàgbà ní sánàdì ẹ̀dẹ̀ síta ọ̀rọ̀ ọ̀lẹ́ pàṣípàbí ọ̀rọ̀ máa máa wọ́n lẹ́nu yẹn pé sọ̀dọ̀kùn yóò fẹ́. قالوا ثاني بيت امام خاص شيء قالوا ابن شوزا ما ما عدلني ثم قالوا ان الخير خير الاخره صح مرفوع علي ربي يا النبي في صلاة أم الدوكرة صلاة صحيحة حكم هنا ابن عبد الدنيا فايونو كنو سواء ابن عساكر فايونو التاريخ آه أنا بشر بن محمد حدثنا أبا أطعوني عبد الله بن المبارك حدثنا يعني أبا أطعوني على طول بن شوذب قال موضوع مالك أبونا دينار يحدث مالك وما دينار هم حديث ولا تدعي غالبي ولا غالبي وغالبي نوازه في حديث ولا تدعي تحقا ونزارنا سلمان ẹ̀rí àwọn àfáwà ni ẹ ẹ̀rí pé ìdí mo wí ó tún kéré díẹ̀ o tí wọ́n ní kó gbéra láti ọdọ àtìmáwò kan máa rìn bọ̀ wá bíbá yìí ọdún mẹ́rin tún kéré ní ẹ lọ́ọ́ tún ṣe irú àbẹ̀wò tó jì bẹ́ẹ̀ nìyẹn ó tún kéré ẹ máa gbọ́ báwọn afáwa ti lo àwọn àdéhìsì onízìyàrá dé. onízàrà ni sàlmánu bin al-Madain oní sàlmánu wá tẹ̀ wá wò láti ibi tó ń pè ní al-Madain olójú wá tẹ̀ wá wò ọ̀rẹ́ jíjìn wọn lọ sí àpò sílùú sílùú àdá aláfẹ̀ẹ́ jágbe ìyẹn wá láti pàfó wá bẹ ìwọ ń sẹ́yìn máa ṣì yá ẹni tó rìn ìfàkọ́lá tún mi rí sí yẹn àwọn gbọ́njú mọ bàbá kan nílé agbáńdá ń bí báyìí láfàkọ́lá máa ń pè wọ́n wọ́n ti jáde láyé àwọn bàbá ní iṣẹ́ láyé bọ̀ kí wọ́n tó kú yẹn náà nígbà àwọn tí wọ́n bá fẹ́ lọ ìfàkọ́ àwọn kan ni pẹ̀lú ògùn ọlọ́run wa kálá ń sáré nílé wọ́n ti gbogbo gbàgbà tí wọ́n fẹ́ ṣe fúdù wa kálá ń sáré nílé arúgbó bẹ́ẹ̀ náà làwọn àyè sì mọ̀ àwọn bàbá ń gbọ́ èkó ti mọ́ra àwọn àgbẹ̀ mọ fẹ́ dọ̀hún àwọn àti káàsì bá káàsì gbogbo bùkátà àti wọn ti tán wọn sì máa wọlé bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wọn sì bàbá pàpọ̀ náà là máa ń gbọ̀ ìgbà àmójúté kẹrin wọn ni ìbùnú sáwùsà wọn ni mo gbọ́ mọ́lẹ́ kàfọ́nù dì náà wọn sọ báyìí pé ọwọ́ alátọ̀dọ̀ àbí ọ̀ọ́lì ọ̀ọ́lì fún náà tó sọ pé ọwọ́ alátọ̀dọ̀ ọ̀hún ìtàbùdá ìtàbùdá wọn ni záàrọ̀ náà sẹ̀lìmánù sẹ̀lìmánù fàrí ọwọ́ àtẹ̀wá wò láti mọ̀dá ìlú lọ sí sáàpù ọrìn wàhálà ìdìkítà ó sì fi aṣọ kan lé ara wàǹdàrúwàrù àti ṣòkòtò kan yàní tàràwé làwọn ṣàwárà àti mọṣàmùnára ṣòkòtò kékeré wọ́n ẹ pé ẹ̀ǹdàrúwàrù ṣòkòtò péńpé tó ṣe pé ojú kòtò yẹn máa bò òun náà ní kíni o àlẹ́ àwòrán tó lè mọ̀ ọ̀gá lọ́rọ̀ àlọ́kùnrin àwòrán tó lè mọ̀ ọ̀gá lọ́rọ̀ kòkò tí àwọn èèyàn máa ti ha ha ha òun ní kòkòtò yẹn bò ìwà rí ìbọ̀dá ti wà fún bẹ́ẹ̀ lórí fọ́fẹ́ lọ àdéhùn ìyára ìtúnmẹ̀ ìyára ìyàbẹ̀ àbẹ̀wò ni yẹn alimọ́nù wa bẹ̀ ọ́ láti kí ni alimọ́dá yẹn láti kí ni ṣáà lẹ́ni tó rìn wọ́n alẹ́ yìí kìtà ẹ̀dá kan ẹja ayé súnà yìí olóbi agbé tẹ́lá yìí amú gbogbo kùdìẹ̀kùdìẹ̀ àwọn ẹja tètè chéńjì ẹ̀ alàyè ká máa bẹ̀ wò ẹni ọgbádùn ẹni ọgbádùn náà ẹja máa bẹ̀ wò ká wa wò dáadáa ká máa mọ bóun ní wa ti ń lọ kìí ṣe àwọn ẹgbẹ́ wọn ní súnà lónìí ṣé fi hàn ẹ̀sán alákòóso ní ìyẹn lè jẹ́ lè mọ́ mọ́sálásí ìyẹn lè já sáájú àbí wọ́n fi hàn pé àwọn alága ẹgbẹ́ náà ẹni ń sìn alága kanṣu àbí alága àdìkan ọ̀sájú olórí yóò sọ àwọn èèyàn kan pé láti ah, ní ọmọ alága wa nù nígbà lọ́sù kẹta ni mo ti lásẹ̀ ni mo ti lásẹ̀ ni mo kú mo kú ẹni ẹni ìsọ̀rọ̀ alága wa nìkan létí mi náà. ọ̀gá kan yá máa ṣàbẹ̀wò wọ́n ṣàlì wọ́n ní wọ́n bá wà láti kí ni wọ́n ṣe ẹni tó rìn lọ sí ṣáàmù ṣáàmù làwọn wà wọ́n sì mú aṣọ kan léra àti ṣòkòtò tó bo ìhòòhò tó burú jàjì yẹn ni pé àtẹnìkan ló bò ẹ̀rí wọ́n lábọ̀nù ṣáwùdàbù wà ìbùnú ṣáwùdàbù wà tó láyé pé àwọn orí sàlì wọ́n wà níyì ìṣẹ́ ọ̀mọ̀mọ̀rẹ́ sí àwọn ọ̀rẹ́ títà lè mọ́nu wọ aṣọ tó ṣe rí pé yàní wọ́n gé orí rẹ̀ láti wọ́n fẹ́ ọ̀rọ̀ làárá ìkókòrí bọ̀ wọ́n là ọ́ akọ okòrí bọ̀ báyìí. Yàtọ̀ ọ̀sán yìí. Aṣọ yẹn ọ̀tún ní ọ̀pá méjèèjì. ẹ̀rí. wọ́n ní yáà ní ẹ̀nẹ́hù kánà arfash ibọ́ kan tó ní àgẹ̀rẹ̀ lára ẹ̀ lásán ni ẹ̀ ọkàn kù lọ́rọ̀ lásán lára rẹ̀ ó sì wọ́n sòkòtò táwí yẹn ẹ̀dá àwọn èèyàn ti lò gbé sí ayé o ọ̀kẹ́ ìlàlọ́ ìyẹn ò túmọ̀ pé òsì ni àwọn sábẹ́ fi lò gbà ló jẹ́ sòkòtò wọ́n fò báwọn afọ oníbíjà ti máa ń àfa àkẹ́kọ̀ọ́ lọ́run jẹ́ lè fi bákọ́ tó lè kú láwọn àfa àlù sẹ́yìn náà ó pè mí jọ́kẹ́ ń wòròwòrò bẹ́ẹ̀ kú ó tó kò tó rẹ́ bí ń fò òkè ìlú jẹ́bẹ̀ ọ́ bí wọn lọ́wọ́ ìwà àgọ́ ìlú gan àìsí ìṣòro alhamdulilá náà mo fi lọ́ọ́ bí wọn ó ní lọ́wọ́ bá dé lórí kòtò ni ọ́ balẹ̀ ní ó ní mọ̀ kó sì ní ìlànà ìbílá fún ẹ̀rí wo wí ìbáyìí orí mi ti dè mo bá fún ẹkùn tí bá ń kí bí ni wọ́n máa dì í fún wọn. Ní bá ń wu ní ń ké. Àwọn ọlọ́wà ń lọ ọdún tó kọ̀ọ̀tẹ̀ débi wà. Èmi àwọn amọ̀ tí wọ́n ń pè lọ́rọ̀ ní ṣé èmi kéèyàn ọkọ lé ní àdámbìlà àfúrà. Èmi kéèyàn ọlọ́kọ̀ ní àdámbìlà alágẹ̀dẹ̀gbẹ̀ bá káàkiri ibi kéèyàn ọwọ́ sọ ní láǹtì láàrin ogun ẹ̀dá kò wá ní jọ́rọ̀ kò lè mú ibi kéèyàn ọgbẹ́yàwó ní àníyàwó ní. àwọn ọmọ wọn wú máa ń sọ̀rọ̀ wọn máa ń kó jẹ náà kókó ni wọn ìgbà kan tọdún mẹ́rin tẹ́lẹ̀ àwọn ọmọ ohun tí wà ń jọrọ báyìí àwọn àti àwò tọrọ ni ó wà á tún wọn àgbègbè ohun tó kù ní gbèsòkòtò wa báyìí ká fi kó yé fẹ káàkiri. padà kálà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún pé ìwòlú náà ti ti ń fi ìṣẹ̀lẹ̀ káàkiri à agbádá lòun ń rẹ́rẹ́ fún mi à agbádá bò tún ni ìdáàbò kí ni wàá jọ orí bẹ́ẹ̀ ọ̀sálẹ̀ ọ̀pá tiẹ̀ sí àwọn yẹn tí wọ́n lè wò sùn ní ṣe máa ń tẹ̀lé sáwọn àká wa ẹ̀sùn òwò ni wọ́n máa ń fún wọn táwọn àbọ̀ wọn máa wò ní wọ́n ẹ̀sùn òfin ní gúnrégé wọn.

ibi tí ń lọ nìyẹn tí ọ̀pá ní àwọn tó ní bẹ́ẹ̀ ibi tí mo ń lọ nìyẹn. wọn ò sì ní fẹ́ ká ní sọ̀tọ́ láńkórìn rìn òsì bí kò sí pẹ́sì ló fi wá rẹ̀ ìyẹn múra bẹ́ẹ̀. àwọn ẹni tí ò ní wà ní àwọn sọ̀hálà ìrẹ́ ni àwọn afáwà yìí káwọn ò bẹ̀ náà wọn ò lè. jẹ́ kí n tẹ̀yìn ara mọ níwọ̀n ọ̀tá bí kò sí mọ̀ mọ́kó sì lójú tó kù tànẹ́bí òfò bàbá làárọ̀ alhamdulilá à ń ra aṣọ olówó oye tí iye sókò tó wà ń fún bẹ́ẹ̀. ẹ̀dá kò sáwà tá a bá wá ra náà bá ń gbọ̀rún gẹ́gbà dákúta òun àti sulaimanu rọ́ọ̀jì ọmọ ìyá. wọ́n ní òkè àgbẹ̀fẹ́ agbádá làwọn fẹ́ ti máa wọ̀ alágbádá bò àyè ìdàgbàdé wọn ní náírà wọn fẹ́. wọ́n rìn kìíní wọ́n rìn kìíní àwọn ti fẹ́ wọ́n rìn.

lẹ́yìn tí yẹn ti wọ bùbá tẹ́ tó dá tó gbé agbádá tó tún gbélé báyìí kò sí wàá gbà ara o kòkòtò lọ́wọ́ òfin wọ́ rẹ̀ jẹ́ wọ́n yẹ ká gbé kínní ẹ̀ sínú làákà yìí náà lẹ́yìn náà ni pé kẹ́tù ṣe pọ́ lọ́bọ̀ ọ̀rọ̀ la fọ́ jẹ ẹ̀sùn ni pé wọ́n kú sẹ́ẹ̀ gbé lọ sọ́dọ̀ àwọn tí wọ́n fi ọwọ́ sí pẹ̀lú náà wọ́n bá tún sínú owó tí wọ́n lò mí èèyàn rí pé owó tó nítumọ̀ ni lórí náà ti lọ bá dirí tí wọ́n ní wíwòrò wòrò wọ́n tètè sọ pé èyí èso sì ẹ̀sìn ló ti wà ní tó nípa bẹ́ẹ̀ àwọn tí ò ní wà nù sàkádà irú àfàwà tẹ̀lé náà nípa ọmọ báyìí ṣùgbọ́n gbósì lọ́jà nẹ́bí láàmúni zòkòtò ẹ̀ ṣe kò irọ́ ẹ̀sìn tó gbé wá bẹ́ẹ̀. tó nípa bẹ́ẹ̀ ìbùnú ṣọ́wọ́dọ̀ ó ní awárí sẹ̀lmọ́n wà léyìí kìkà aṣọ yẹn wà lọ́rùn rẹ̀ bóyá pátọ́ ni wọ́n tó mú sùn ra wọ́n gé e lórí. wọ́n gé e lórí. ẹ̀rí. Ah, eh, ó sì tún wá jẹ́ sákòtò ọ̀gbìn tụwa kò tún wá ní kò ní bí eh, ẹgbẹ́ méjèèjì kò sí níbi aṣọ ya Lápá tòyá àní ànáwó káná ágbàṣ wọ́n wá sọ báyìí pé ṣàwùgbọ́ àjà ni wọ́n là ó sì ẹ̀ lórí fẹ́ sábẹ̀wò wá ní wàhálà. bí wọ́n bá jẹ́ ìsàbẹ̀wò yóò múra gidi lọ bí lọ ló wá ní alọ́wọ́ tòkòtò wípé aṣọ kò já kọ̀ lápá àfà ni a iná lè ẹ̀rẹ́ ìrọ́ ní kàkì ààrẹ mo ti ń jó orí tòótọ́ lórí ọ̀run orí ọ̀run lèmi retí lórí àbẹ̀wò tí ń lọ sí lẹ́yìn wọn pé wọ́n bá lára mi rẹ̀ ti gbé ìgbógun níjù bẹ́ẹ̀ lọ níjẹ́ òní wàá tó níyì láti gbé lọ báyìí náà. ìnà ìlẹ̀kẹ̀yọ́ ẹ̀rọ ìdákẹ́rọ̀ orí tòótọ́ orí àbà wù lórí ọ̀run. ẹ̀rí. àgbọ̀yìn tó wà nù hadithi yìí a máa rí níbẹ̀ kẹ́rẹ́tì náà ò sọ̀ ábàtì. láti máa ń fi kí ní àwọn àdéhùn ìṣàkólékè àwọn sàádé tí wọ́n máa ń ṣàkólékè àti sẹ́fẹ̀rí ìmọ̀ àtàlábùlù lísì yára ti àfáàdéhì káwá dà bẹ́ra wò lágbo léra bẹ́ra wò ní ìrìn àjò. àwọn sàádé tún ṣàkólékè ìmọ̀ àlọ́ bẹ́ra wọn wò lájò. Kọ̀mọ́ àrífàtọ̀ àṣùwálì yìí látún ti bọ́ kí ni òkú nìṣèṣì bóòdì tẹ̀sí wọn ṣe ń lọ. wọ́n ní lọ́dọ̀ yín kílẹ̀ ń kojú ó lè jọ́rọ̀ láti láti ra wa lọ́dún. ogun kan náà máa ń dówó iṣẹ́ lomi gọ̀ ìlòmí ọ̀lọ́ kálá rẹ̀ láti jọ

ṣé a máa béèrè lọ́wọ́ ẹnìkan náà ó lè sọ pé àbí mo rí rí ìyá ẹnìkan tó ti sọ sílẹ̀. àwọn òde ọkọ̀ gẹ̀ẹ́sì nígbà kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ó ti gba ìyá rẹ̀ láì ní ìgbà. nígbà mi ò lè dé kó ní ẹ̀ẹ́dùn káàdì ọlọ́run ọkẹ́yìn tí mo rí ìyá tó fi rún kan. Àwọn àwọn ti rúgbò èyí wà ó pé àwọn sákẹ̀rì fọ́ padà gba owó ta orí ìkò ní ìpadà. lẹ́yìn lára ti dọ̀tí bò. ó tó dọ̀tí làwọn ẹni wọ́n máa mú titun náà tó mú jáde kálukú mọ̀ bí gbàgbé rí. wọ́n ní àìlówó lọ́wọ́ pọ̀ ẹ̀kọ́ lè ṣíǹjì orúkọ èèyàn. ọ̀gá ní sí chief bẹ́ẹ̀. ogun bàbá kẹ̀yìn kò ní sílẹ̀ lásán. àwọn ọ̀kẹ́ ọ̀ jáwọ́ á sì mọ́ látò nílọ. kí ló sì lè gbà tó lówó èèyàn ní àwọn sàábé tí wọ́n sàkólékàn ẹ̀ ìmá tíráfù láti lọ bẹ àwọn akẹgbẹ́ wò ó ṣe láti ti mọ kí ni o kí ni ìfìsí wọn wọ́n sọ fún wa pé ẹ̀kọ́ jẹ́ mọ́wọ́ kódà tí wọn náà bá tẹ ti bẹ̀rẹ̀ ẹjọ́ pé kọ náà kọ sáà máa fẹ́ lásìkò yìí ó ti lọkọ ojú ti júnì rẹ á ní ọkàn ní ẹ má jọmọ lọ àbí ọkọ àjẹ ló kù báyìí kí ẹ wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn ní yọjú sá láàárín òun lọ. ẹ dàpọ̀ sírò àfáà wà yẹn tí wọ́n sòkòtò kúkúrú àtàtọ̀ ní káwọn ẹlẹ́fẹ́ sọ fún wọn rí ìgbàmú lọ́wọ́ àwọn gẹ́ni wúra wọn ò tí ì pé yìí wọ́n bọ̀ àárọ̀ kọ̀ọ̀kan lọ́wọ́ wọ́n wá ń lọ bẹ́ yòòwò tó lágbára lásán ni wọ́n bò nígbà yẹn máa fi áhà ha òun nìkan wọ́n fi dé yòò wọ́n sábẹ̀ lọ sí àkọ́kọ́ wọ́n fẹ́ hà kọ́kọ́ súnmọ́ ẹ̀. ìkejì ìtàkólé kan àwọn sàádé tí wọ́n sàkólé kan oore ìjọ fi dàlẹ̀ ẹ̀yà mi ojú ọ̀nà mi tún nì àtúntẹ̀ wọlé súnmọ́ ẹ̀ ojú ọ̀nà kan ní ọ̀dọ̀ pé wọ́n ń gbá àrọ̀ ọ̀hún ọ̀tọ́ حدثنا محمد قال حدثنا محمد بن سلام قال حدثنا عبد الوهاب قال على حداه عن انس بن مسلمين عن انس بن مالك ان رسول الله صلى الله عليه وسلم زار هذا بيت من الانصار فسمع عنده سلامه فلما خرج عمر بن مكان من البيت طويل الصلاة ولا على بكاب فصلى عليه يدعى الله. ẹ̀wọ̀n tó dùn sí nìyẹn tó bá tún wá lọ ẹni tó bá lọ ṣẹjọ kan ò tó wá jẹun lọ́dọ̀ ó ti lé wọn báyìí bóyá wọn náà ti pè wọn kó wọn tẹ́lẹ̀ wọn ti wá tẹ̀rẹ̀ sílẹ̀ àbí tìǹẹ̀ wọn kó lẹ̀ àbámàlà àbámàlà làwọn máa ń jẹ́ mí àtàlákọ̀ ìwà aláìkè àmàlà kọ̀ àbámà làwọn ti gbélẹ̀ ní abẹ́bà náà ní àbí yẹn wọ́n gúnlẹ̀ ní àwọn àgbẹ̀ ọmọ yẹn jẹ́ o tó àbí yẹn wọ́n gúnlẹ̀ ìyẹn ká jẹun lọ́dọ̀ wọn ó nà tó fẹ́ fọ́ wa ní kí ló ṣe lọ́ba tó jẹun lọ́dọ̀ wọn lọ́sàn-án wo jẹ mẹ́rin látúndé wọn ni Muhammadu musalam inú yẹn sọ̀rọ̀ máa. أخي محمد بن سلام حدثنا وصف عن عبد الوهاب حدثنا ولو على صدر خالد علي حمزة لقد أنس بن سيرين ينا لو على صدر أنس بن مالك رضي الله عنه wọn dájọ́ yóò ti sọ́lọ́run sọ́lọ́lọ́rọ̀ àléhì wa alihi wa sallam kí Dára àhìlàbẹ́yìsì. Wọ́n bẹ àwọn ará ilé Nínú ìlànà nínú àwọn ará Mẹ̀dínà. Ọ̀tọ́ ìmọ̀ ìdá òǹtọ̀ àámán láti sọ́láwá sí kí Wọ́n jẹun lọ́dọ̀ wọn. kárọ̀jà. Nígbà amọ̀rọ̀ bí màkàánì mínà lẹ́yìn. wọ́n ní kí wọ́n bóun ṣe àyè kan lọ́jọ́ nínú ilé yẹn. mọ́nù bí àlàrú àlàbí sáàpù wọ́n wá wọn mi sórí ìtẹ́ àṣẹ ìtẹ́ tó bá ti ṣègbú ìtẹ́ tó ti ṣègbú sílé a lórí ẹ̀ nígbà tó ti sàláwá ṣe kí ọ wọ́n ní wọ́n ṣe kí ọ wọ́n wọ́n mi sí orí ìfẹ́yẹn ọ̀sánlá alẹ́ yìí nínú kí wọ́n wá kírun sórí lórí ìfẹ́ ni wọ́n dá àyàláhù wọ́n sì wá ṣàdúrà fún àwọn ènìyàn ẹ̀rí wọ́n láti sọ́lá ń bẹ àwọn ará ilé kan ò nínú là wọ́n dẹ̀ jẹun lọ́dọ̀ wọn ọlọ́mọ kárọ́já nígbà tó wá jáde àmọ́ra bíi mẹ́tàánì wọ́n ní kí wọ́n bóun wá àyè kan tó fi bá àyè táwí yẹn nínú ilé náà ọ̀nà òbí halal wọ́n á bá wọn fi aláàbí sáfẹ́yìn sórí kí ni o sórí ìtẹ́kàn ọ̀sọ́lá àlẹ́ yìí wọ́n wá tìrun lórí ìtẹ́yàn ọ̀lá àlẹ́ ọ̀dẹ̀ sàdúrà fún wọ́n ní sábàwọ̀ hadith yìí ọ̀rọ̀ méjì lọ jáde tí wàá ní o sì máa ṣe nìyẹn. ọba wo hadithi a máa bá níbẹ̀ pé afẹ́ká máa ṣàbẹ̀wò ọmọ ìyá àtàlásùmọ́ àtọ̀rẹ́ kí ẹni tó bá tún ṣàbẹ̀wò kó ṣàdúrà dáadáa fẹ́ni tó bá bẹ̀wò ó dẹ̀ lè jẹun lọ́dọ̀ rẹ̀ àti ibi àrí pé kẹ̀mẹ́jà àwọn làná sọ̀tà láǹtì nílé ẹni yẹn rí nǹkan àkọ́kọ́ àwọn ni bí ó kírun bẹ́ẹ̀ káwọn náà bá ti lọ ilé ẹnì kẹta lọ bẹ́ẹ̀ wò lábàá ní ọyẹ bá ń tẹ́ tẹ́kẹ̀ èèyàn bá ṣe kí ni ọ èèyàn bá jòrùn èèyàn bá ṣàdúrà àwọn afárá ṣàlàyé pé ẹ̀rọ àwọn sáré ìṣesí wọn ni wípé yẹ̀ta bá rọ̀ kú náà. صلاة النبي صلى الله عليه وسلم في بيوته ní ẹ̀fẹ́ ọ̀kan láàmù nínú méjì ọ̀dígbà nínú méjì ẹ̀ ọ̀kan la máa mú ọ àdúrà yẹn ọkọ̀ ọmọ ìdíyìn náà bá bá jẹun lọ́dún yẹn ọ̀rọ̀ pé àkàlà ìdàkùn àjọwà wọ̀tọ́ làkà àlejò mẹ́lá ìta àwọn ìdádọ́ jẹun lọ́dún yẹn àwọn mọ̀lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ òkùnkùn fún àtọ́ àdájọ́ fún wọn. اللهم أطعم من أطعمني من أطعمني واسقي البخاري àwọn tó fún mi jẹ ọlọ́run bá ń fún ọ jẹ iná dẹ̀ fún mi ọlọ́run fún ọmú ọbẹ̀ lọ́hùn bẹ́ẹ̀ ọbẹ̀ bọ̀ ọ ní sọ pé ó kírun o wọn á ní kí ló dé mo fẹ́ lo súnmẹ́ta nẹ́bí lóúnjẹ lọ irun tiẹ̀ kò sí bùkún kẹ̀kẹ́ ta lè wá pẹ̀lú rẹ̀ ọmọ bí irun ní dọ́hùn ó dọ́dọ̀ ọlọ́run àlọ́gbọ́ pé rẹ̀ ní pàtàkì lélẹ̀ yìí. ṣùgbọ́n sọ sẹ́lá ìtàgárọ̀ kú nẹ́bi sọláàtì. àwọn fàhádà máa ń wá bùkú pẹ̀lú òrùn àníṣọ sẹ́lá pé kírun lé mi. ẹgbẹ́ kódà nẹ́bi kírun bí yìí rí. àti pé wọn a tún máa wá bùkú pé káàkiri sọ sẹ́lá ń jẹun lé àwọn. ó dẹ̀ lòmí tí ò ní tó gan ẹ̀rọ ànẹ́bì wá jẹun à tó tó ṣiṣẹ́ ni òsì èèyàn mẹ́wàá èèyàn èsì lóde kò láti ìyá yìí náà o ìyá ìyá anẹ́sì ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ rí dáadáa ọlọ́ọ̀kẹ́ sí wọn bẹ́ẹ̀ ló wọ́n ṣe ọlọ́run ṣe wọlé ni àwọn yẹn ti wà fẹ́ wọ́n bá sí wọbẹ̀ àwọn ìmẹ́wàá <laughs> wọ́n bá wulẹ̀ lórí ẹjọ́ ju ẹ̀yẹ má wọlé sí lẹ́yìn ti dání ẹ̀ dáadáa. wọ́n ṣe ọlọ́run dẹ̀ bẹ̀ lọ́hùn báyìí àwọn mẹ́wàá jẹun tẹ́wọ́n ní ẹtún káwọn yòókù wá mẹ́wàá mi wà wọ́n ń lọ bí éjì oúnjẹ òyí padà wọ́n lè dérà báyìí tó lóun ó ti bẹ́ẹ̀ níìsì ó tó pìdá. àyẹ̀dọ̀ òfin bẹ́ẹ̀ lẹ̀

níbi ọ̀fẹ́ sòdè ọ̀fẹ́ kí gbogbo ìfẹ́yìn ọ̀wá abẹ́yẹ ọ̀kẹ́ ah! nínú abẹ́yẹ ọ̀kẹ́ kí àwọn adájọ́ kan lọ́wọ́ sí yòó ní parí àyẹ̀ dáma wọ̀rí nígbà jẹ ní ó àwọn bèbí ilé láwọn bá àwọn kò dáadáa ni ó dùn wa àbá wa ń wọn lọ kọ́lé àwọn ọ̀gá àbá ẹni ẹ̀ bá ó ti kí òde. ní ọkàn bí ọ̀kẹ́ táwọn pa yẹn nílẹ̀ odò súnmọ́ àwọn èèyàn máa jẹ ẹ sábà wulẹ̀ ṣé ni ó tẹ́ níbẹ̀ kí ni wọ́n máa wà nídìí àrò náà ẹ máa dé ẹ bá ń bù náà ẹ máa dé nílẹ̀ odò sún àwọn ọmọdé ọlọ́ọ̀rọ̀ gbà àti àwọn kẹ̀kẹ́ àwọn àjò mi káàdì gbogbo ọ̀sẹ̀ oríṣiríṣi. Oríṣi ní máa ń ṣẹlẹ̀ ní omi gbogbo tẹ́lẹ̀ ayé yìí ọ̀rọ̀ ẹ̀sọ́ fún ẹni o. Àwọn ọ̀tẹ̀ tó lè túlù. Jíjí omi náà rẹ̀ ti gbọ́. Máa nàlà. Ẹ̀rí. Gbogbo níbẹ̀, àwọn sọ̀hábà máa ń wá lù sáré ká sọ̀ sẹ́lá ń gbé kó kírun lé àwọn. Ó yẹ wá jẹun lé àwọn. Báwo bá ṣe sùn, àwa náà lè wá kó kú kẹ́ni lè jẹun lé wa ó wà nínú àwọn ilé yẹn rẹ̀ abẹ́ ti gẹ̀ẹ́ ọba ti jẹun lẹ́kọ̀ọ́ pàdúrà èdè bẹ̀rẹ̀ rún àbí ádà rẹ̀ bọ́yọ́ lọ tọ́ lé yọba lọ tún sàlù àlá ádà rẹ̀ ni abẹ́ ti gẹ̀ẹ́ tẹ́tọ́ ń bá ti sọ̀ náà lálù àlá tọwọ́ tajú sùn máa lálù àlá fún wa àyíká ààrẹ ẹ̀kọ́ kọ́dà bí ọba rí lọ́gbà rẹ̀ fọ́ ọba ògiri ògiri àlàpà ààrẹ nìkan tó sálámọ̀ sí ah! ọmọ ẹ̀dá òun sálámọ̀ ọmọ ala, wàhálà ògiri àlàpà ààrẹ fọ́ ọba ọ̀sì fọwọ́ àdá wà á rí túnmù sálámù rahmatullahi wa ọ̀kẹ́ àti ẹ̀ní kọ́ ọmọ ọ̀rọ̀ yẹn kílẹ̀ adìẹ bẹ́ẹ̀ قال أخبره صالح بن عمر الواقفي عن أبي قال جاء عبد أبو أمية إلى أبي وعليه ثياب السوق فقال له أبو إنما هذه ثياب الرهبان إن كان المسلمون إذا تزوروا تجملوا wọ́n ní lábẹ́ ọ̀rọ̀ àbẹ̀wò náà láti wá wọ́n ní ẹ̀dá kan ẹja lọ ádàbò yìí ká má ka nù tó ká bẹ kó nù dá tó bí ń sìn ká gbé sínú ìgbésí ayé wa kó máa lò wọ́n ní àlè ìbónú mẹjọ hajjá tẹ̀lé ọba àtọ̀wọ́ ní ọba tẹ̀lé sọ́ọ́lì sọ́ọ́lì wa àtọ̀wọ́ náà náà ni wọ́n aṣọ pé látọ̀dọ̀ àbí hajjá àbá hajjá wọ́n ní jẹ́ abdulkarim abdulkarim wọ́n pè ní àbú ọmọya ọlọ́kàtà ní àbìlẹ̀ àlìyà wàlẹ̀ ìyàbù sù aṣọ tí wọ́n fi rẹ́rẹ́ tí wọ́n fi ṣe fún wà lọ́rùn rẹ̀. ọkọ lẹ́lẹ́gùn àbúlẹ̀ àlìyà àbúlẹ̀ àlìyà wa sọ fún báyìí pé ìnàmà hàmì ìyàbù rọ̀tẹ́ oníṣọ́ra bàbá wọ̀ yìí aṣọ àwọn pásítọ̀ àwọn afá àjọjì wọn ni wọ́n máa ń wọ̀. إن كان المسلمون إذا إذا تزاوروا فجملوا ها wọ́n tó bá já sí sí àwọn mùsùlùmí gan wọ́n bá lè máa ṣe dáadáa ni dáadáa tí wọ́n lè ṣe ni pé tí wọ́n bá fẹ́ lọ ṣàbẹ̀wò ẹ̀jẹ̀ mọ̀lù tí wọ́n ṣe nínú wọn kọ̀sọ̀ wọ́n múra dáadáa ọ̀gá jẹ́ abẹ́ kọ́ sọ ní aṣọ yín aṣọ akúfẹ̀. àdìgẹ́sì òun lẹ́ni àbáwá ti kọ̀ ọ́ bí a. ìnáwó hàrin ẹ̀sìn yàgòrò pẹ́. àwọn ẹni tí yóò ti ná àwọn ọkùnrin yóò ní wọ́n lérò pásọ̀ yẹn àwọn òbí fi tẹ̀lé ọlọ́run. wà lọ́wọ́ àti mẹ́lẹ̀ àwọn àbáwọ̀ ní súnfí máa ń sọ tí wọ́n ń gbọ́dọ̀ wọ́n ti súnfí láwọn àti wọ́n gbọ́dọ̀ àwọn ọkùnrin yóò àgbà wọn ń dàkà bá àbẹ̀ ọ̀rí ọ̀wà ní àtẹ́kọ̀ọ́ yóò wọ́n ń síjọ wọ́n ń síjẹ. wọ́n lọ bá bèè kan ni yóò bí àwọn máa ń lọ wọ ọ̀sọ̀ onírúurẹ́ lọ́dọ̀ bá wọn ti sí lọ́rùn. àdébì kan náà wọ́n ti jọ lọ́ọ́ mu àtàwọn tó láwọn ti sún sí àtìkọ́rí yóò àdébì kan náà wọ́n ti jọ lọ́ọ́ mu. ẹ̀rí náà àwọn sàhábà wọ́n Abu Umayya ọlọ́kọ́dọ̀ àdìrà àríyá wọ́n wá wọ aṣọ ẹ aṣọ akúfẹ ẹgbẹ bí ẹ bá ti bá ti rìn lápò mi gbọ́dọ̀ máa jáde dáadáa kọ ìnìlọ àjẹmí lónìí ẹgbẹ ìjàmọ ni àwọn ọba rẹ wà ọdẹ nífẹ̀ẹ́ wa ó ta fún yẹn kí wọn rí kó túmọ̀ kejìká títí làwọn ṣe rẹ́gí aṣọ ojú ọlọ́run kí bàtà ọkà mu kí ẹ má máa jáde bí ìjáde tí ó tóbi mẹ́rin. Ó kí ni ẹ̀mí ẹ̀ sọ dáadáa, má ṣe rí lákòóní náà. Sọ ní fìlà, sọ lẹ́wù, sọ ń ṣòkòtò, sọ fún mi kàkà. Ó tún ṣáágo, sọ fún làágo. Òun nìkan só báyìí. Òun lérò pé òun sọ̀tọ̀ náà ni o, wọ́n sì ń ka bí òde bíi máa lára rẹ̀ kí nǹkan ó gúrégé ọjà akọ bá àti ṣòkòtò òun lọ fẹ́ wọ̀ kó gúrégé ó sì wá fìlà tó ṣe déédéé rẹ̀ èmi bàtí mi fẹ́ wọ ọkọ̀ búlù ní ìsìn alọ́dé kí ni fìlà búlù ẹ wá ẹsẹ̀ rẹ̀ fẹ́ fi rìn ní ìsìn lọ́jọ́ ìwọ̀n tó kù bẹ́ẹ̀ fọ́ mú nígbà tí wọ́n tó ṣe déédéé rẹ̀ ẹ̀rẹ́ ti kẹ́ bá ṣe rìn láàkó ni mo gbọ́dọ̀ ní ìfọ́n ní à à wọ́n bá ti pé sún pẹ̀lú mílíọ̀nù wa àwọn olùbíláì nínú ẹ̀sùn mi ìní wá sọ ọlọ́run kó mi oṣù gbàgbé ìwà. kí ẹrún pàbá yìí à ìlọ́run má jẹ ní ọ̀fẹ́ rú súnà bẹ́ẹ̀. wọ́n yá sílẹ̀ kẹrí mi yìí àbúrò ọmọ ya ọlọ́kọ́dà àbìlẹ̀ àìlíyá ọwọ́ awọ sódìmọ̀ ẹ̀rẹ́ àkúsẹ̀yìn. ọ̀kọ́ lẹ́lẹ́hu àbùlẹ̀ àìlíyá àbùlẹ̀ àìlíyá àkóńtà fìrì wọn ń sọ̀tàn rẹ̀ fún alápọ̀lọpọ̀ ọgbà pé wọ́n tó isi ẹ̀sán náà ti tó jáde láyé ṣùgbọ́n àìgbà islam lọ́wọ́ àti nínú ìjọ wọn jẹ́ sàbí bí ẹ̀kọ́ sàbí wọn ọ̀gá jẹ́ àwọn afá àgbòǹjọ kiri ni wọn. wọn ni ní wọn á rìn ìsìn àbúrò bẹ́ẹ̀ asọ́sọ́ ọ̀wọ̀ aṣọ àwọn ẹni tọ́lá wọn sì jọ sí kọ́ni yóò ní. bẹ́ẹ̀ làwọn oníṣúfin náà ti mọ́rọ̀ wọn. tó bá yẹ kí mùsùlùmí tó bá fẹ́ lọ sábẹ̀ òtún wọn bá ń pọ̀ sọnù wọn bá dà ẹ̀jẹ̀ títí ìyáni àdìsí yẹn ìtọ́ka sí ń tọ́ka sí òun náà ni wípé ká máa ṣẹ̀ṣà ọ̀ṣọ́ ká mú wa dáadáa nígbà tá a bá fẹ́ lọ sábẹ̀ yìí àti ìmúra ẹgbẹ́ àwọn sọ̀hárà àtàwọn àti àwọn ẹni tó tẹ̀ láwọn sàádé. yẹtẹjẹmọlúnà wọn a máa sọsọ wọn bẹ lọ ṣàbẹ̀wò mọ̀lẹ́bí wọn wọn bẹ lọ ṣàbẹ̀wò ọmọ ìyá wọn. abẹ́ ti kẹ́ káwọn náà ṣerú ṣèṣì yìí. نعم حدثنا مسجد عن يحيى عن عبد الملك عن عبد الزاني قال حدث من عبد الله المولى أسماء قال أخرجت لي أسماء جدة من صيانفة يغيها مثل الشبر من زجاج فإن فرجها مخطوطان به فقالت هذه جدة رسول الله صلى الله عليه وسلم كان يلبسها في الوقود يوم الجمعة. آه. آه. حدثنا مسدد حديث حديث رواه مسلم آه، مصطفى بن مغوارات ودى يحيى يحيى الوارز عبد الملك اللي عارض الملك يعني حدثنا عبد الله أولى أسماء يعني أنا جمع دفع أسماء يعني أخرجت إلي أسماء أنا يعني أسماء وقايوكم من دوكا دوكا سالي كيف أسماء يعني بشي هو صوتي قطوة موعبادة أولي بوكس irú àwọn èyí tí àwọn ọmọ ìyá wa kìlómítà máa ń ṣe kíni o wọ́n máa ń ṣe yẹn tí wọ́n tún ṣe padà báyìí ọ̀nà ń pè ní jòkó àbẹ́bí kan náà bẹ́ẹ̀ sẹ́yìn tí wọ́n ń pè ní alálìkímà ẹ̀yin náà fẹ́ dọ́gbọ́n máa sọ láfáàrí alálìkímà oní àlejò gbà alẹ́ sì kẹ́sì òun ni alálìkímà tóbi já sí wípé ibi tí wọ́n ti wọ sọ ẹrù kẹ̀kẹ́ rẹ̀ tí ọ̀sẹ̀ rù tú àti tí ọba tó lọ́dọ̀ bàbá ìmọ̀ mọ̀lájọ nílò náírà lè fi ń balẹ̀ yóò di èyí tí ó pẹ̀lú tààrà tó ẹgbẹ́ yẹn bọ̀ fóun rẹ̀ àfẹ́rú àwọn àfáàrà adékúlé irú ìjọ táwọn máa ń ṣe ṣáadà irú rẹ̀ làwọn lọ́ọ́ gbé àwọn ni wọ́n nílò ilé tó bá yẹn máa ń lọ́wọ́ fẹ́lẹ́fẹ́lẹ́ tá a máa ń gbé wọ̀ ni àwọn lọ́ọ́ gbé ìtòsí pé yóò tẹ̀wù yóò tẹ̀rù dáadáa irú àwọn ọmọ mú wá láti mọ́kàlá yà àtijọ́ irú àwọn ọmọ mọ́kàlá ọ̀wọ́ ni mọ́ ní kẹlẹkẹlẹ lẹ́rìn ni wọ́n mú ọba ti kéré owó rẹ̀ yóò sùn di sẹ́yìn wọ́n ní wọn náà jẹ̀ fẹ́ràn bóyá wọn náà jẹ́ máa mú jímọ̀ kí wọ́n máa lò lé àwọn ọkọ̀ sùn di sẹ́yìn náà pé ẹ wá o ṣé bí àkísà yìí wọ́n lè sáwọn àbáwọn àbúrẹ́yìn àbí tọ̀wọ̀ lọ wọ́n lè kọ́ bá ti wọ jàlábí àrìndẹ́lá ìwọ́n lórí fún wọn dáàbò báyìí wọ́n á sẹ́ gbẹ́lú ìlú yẹn lè lọ sáàrin ìjà tó lọ bèèrè pé ẹ dákun nínú yìí àwọn ọkọ di mọ́yìn náà jalabi àyànjẹ bí bọ́yẹn ò sùn di mọ́yìn náà ká sọ pé àìwá jalabi àfúfú wa jalabi àfúfú wa. àtọ́yàtọ̀ dákọ̀ o. ọ wọ́n ní mọ́lẹ̀ àtúnṣe wọ́n ní àkùrọ̀jà ti ilé yẹ àtúnṣe wọ́n láti mọ́ òye ojú fúlẹ́tẹ̀ láì kíkà. agbádá kìlì àtúntò bíi bàbá rẹ̀ ìdàbúra ayọ̀jáde. wọ́n ní agbádá tàwa wíyọ min bayalisa bayalisa yìí wọ́n pe kíní kan ní tọ́ilátàn tọ́ilátàn òun ni a sọ tí táwọn àáfàá bá ti múra bẹ́ láwọn ọlẹ̀ kan wọ́n á wá mú kíní ìpínlẹ̀ yẹn báyìí tàbí àgọ́dà àwọn bàbá wa ní ìrìn ìpínlẹ̀ ìyẹn mọ̀ wọ́n níbi ọ̀dọ̀ kì í bá dúdú bẹ́ẹ̀ wọ́n wá fi léjì kábàkì wọ́n lè jẹ́ kínní mi tí lò dáa wá láti mọ́kà ẹ̀ ṣùgbọ́n bíláàkì ni tiwọn yẹn ọ̀jẹ̀ wọ́n wá sí kínní wọ́n lọ sí kàrá wọ́n ti wá sádá wọ́n ti múra wọn yẹn bẹ́ẹ̀ o wà bẹ́ẹ̀ dáhùn àbá yẹn máa ń tẹ̀lé àwọn bàbá yẹn mú báyìí náà ẹ̀dẹ́yìn orí wọ́n kẹ̀sì méjì náà ibi ẹ̀kẹ́ lọ́tù ṣùgbọ́n bí mo mọ̀ bí irú àwọn ọ̀nà àdàpọ̀ yẹn mọ̀ fún àwọn bàbá wa káwà tó máa ń ti bẹ́ẹ̀ wọ́n fi méjì kàrá yìí ẹ̀jẹ̀ àwọn àfáà ní aṣọ ni táwọn bá bẹ́ẹ̀ fi síbi kàtúkù lásọ ni wọ́n jẹ́ ọ̀nà ọlọ́mọ mọ̀ pa àfáà ní lọ. ààrẹ ti gẹ̀ẹ́sì wọ́n ní aṣọ yẹn wá ní àlìkímà yẹn ń sọ ya ẹ lè ta ẹni jámọ̀ sọ ilẹ̀ tíra. aṣọ gbogbo owó dúdú kan ni. Hmm? sọ yẹ pé aṣọ yẹn náà irun ẹran ni wọ́n ti ṣe. àlẹ́ ìhẹ́ lébìnà lébìnà àwọn náà ní ṣe ìláwà ń bẹ lára rẹ̀ ìlàtàwí ìyàní ìláwà ní wọ́n wà lára rẹ̀ pé ṣíbírí ìlà tó tó bí ìṣì kan kí n kì í báyìí ó dàbí kí wọ́n sọ nẹ̀ sí báyìí ìyẹn ni fílà tí wọ́n bá kiri sílà lásán ti sáyìn ibi abẹ́ wọ́n tún ṣe dìsáyìn ẹ̀sìn ẹ̀rí. Wọ́kọ́lẹ̀ wọ́n láti mọ́ wa sọ báyìí pé hábìhí tó láti lọ sí olè láì sọ́lọ́wọ́ àlèkíkọ́ òjíṣẹ́ ọlọ́run ọba délé. Káànù yẹlẹ bá tó ha, àwọn ìtàlá ń jẹ́ni tí máa ń wọ̀ ọ́ nígbà tó wà láyé. Kílì wò fóòlì. Kálíjọ bá bọ̀. Àdìsá ti rìn làá fóòlì. Àgbàgbà àlejò ń bọ̀. Bàbá wọn pátá lọ pàdé wọn. Wọ́n ní àfá ẹgbẹ́ àwọn àfá wa, àwọn òṣìṣẹ́ àkànlá wá béèrè. Bàbá wọ sí yẹ́. Èmi náà sì ni ọ sí yẹ́ ìníkà. Wọ́n ní ẹwà eléyìí sáfà àdáwà wa. Èyí ti gbọ́ fún ọ́n bọ̀ náà tí wọ́n tó ń sọ ah, fún ọ pé ó sáà ti bọ̀. Wọ́n wá túnra mú dáadáa ọmọ olè múra dáadáa ń bọ̀ wá náà olè tí ó ṣe wọ́n ń bọ̀ wá nu ìyẹ̀wò rẹ tẹ́lẹ̀ ọwọ́ níkà ọwọ́ níkà wọ́n ń bọ̀ sí bọ́ pàlejò ń bọ̀ yẹn ń bọ̀ wọ́n bá ní àtìkọ́ wọn sí bọ́ àbí bàjẹ́ ọ̀dà wọn ń bọ̀ látàbù yẹn bá lọ ni ìdarẹ́ ní ìrìn àbá ìyẹn ó sọ fún tó ẹ sọ bá ń bọ̀ ẹlẹ́mbọ̀ wọn wà á gun ara mú nígbà yẹn náà fẹ́ rẹ ó lè já kọ́kọ́ gbà tó fẹ́ wá náà nìyí ẹ̀dá ah, àwọn àbá ìgbà kọ́kọ́ pàdé àbá ìpẹ̀lú ṣíkà àti aṣọ ọkọ mi bá bọ́ọ̀lù kẹ́ni bẹ́ẹ̀ máa ń rò wọ́n lẹ́gbọ́n pé ṣe báyìí wá á táwọn bá rí bẹ́ẹ̀ àwọn ah, ní àdàbò à ń lọ pàdé ni ẹ̀rẹ́ náà ní kéwù gidi lẹ́ ń ké nínú síra yóò yọ sọ yẹn yàrá ni kí máa wọ̀ fún kí ni o ìwọ̀n kò táwọn èrò bá bọ̀ já ẹni tá a wá pàdé yìí a èèyàn pàtàkì yìí lò. Wọ́n àwọn èèyàn lọ́ba àlèmáwò Abu Hanifa nàánà lọ́sibàkọ́lọ́ bàbá mi ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ àbá ábìmú àmọ́ ìmọ̀kù. Ẹ jẹ́ kí wá wà tóbi pàtó. Ọlọ́mílẹ̀ ní ti yín dáa mi ní ọmọ wa ń jọ kàn tẹ́lẹ̀. ẹjọ́ tó bí bàtú. wọ́n wá tẹ̀rún àti náà mẹ́kù. inú wa jẹ́ kí apá sọ yín ọ̀fẹ́. wọ́n ní torí bẹ́ẹ̀ ní ẹ̀ ní èyí àfa ṣùgbọ́n mo tó ọlọ́run kò sí wàhálà àfa. mo kì í ní èmi ò ní rán ní bọ́tìrì báyìí mọ́. ẹjọ́ ọ̀fẹ́ tó lè fẹ̀ báyìí lọ tí ó sì gbà tí ò ní túnú àti nígbà ẹ̀wọ́ apá àfa àkọsílẹ̀ pínrín ẹ̀wọ̀n rẹ̀ yọ̀fẹ́ ẹja pa aṣọ yóò tóbi àbáni lẹ́àlẹ́ lẹ́sàkàtàmì ẹ̀mí wákàtí ká má fojú rí mẹ́mọ̀ àtẹni onímọ̀ ìjọba ń retí ṣéèfù wa wà wà sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n bá dé ẹ mú màtòfóònù wa èmi náà mo fẹ́ ṣe lọ́jọ́ wọlé ah ìlà òkè bẹ́ẹ̀ gbà èmi ni ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ rí yẹn náà lọ́fà àtúbọ̀sọ̀ tó wà fún yìí wọ́n lọ sílẹ̀ tó wẹ́ bíi wàhálà yìí ni wọ́n wọ́n ní wọ́n lọ gba kíní pẹ̀lú àtúnṣe àfúnṣe nàdàrú nígbà yìí ní wọ́n lọ wọ́n lọ ṣe ẹ bí àwọn olóṣù mẹ́ta tí wọ́n máa fi ń lo àwọn àpá alágbára wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ àwọn ní wọ́n oh, fún mú nǹkan tí ń bẹ lára wọn jáde láwọn ọmọ tí wọ́n ní. wọ́n á lọ òǹkẹ́ni tí wọ́n á gbà wọn lálejò tí wọ́n fi ń tọ́jú wọn wọ́n á fi sáàpù àwọn àfáà táwọn ṣe okòwòkò wọn kà dáadáa. wọn kàn fún àfáà mi ò sáàbì rẹ láti ọwọ́ títí kọ́ tẹ̀lé ọ. ìgbà tí èyí ti ń sáàpù oúnjẹ sáàpù oúnjẹ náà wọ́n á rí bí wọn náà bá ti fẹ́ kọ́ Olè ní máa ní sọ ní ọ̀pọ̀lọpọ̀ gbà pé wọ́n tó kúrú, ní ìfẹ́ ni ó kúrú. Láàrẹ̀ kọ́kọ́ fún kúrú lẹ́ máa lọ bí. Lọ́sọ́nà bá fẹ́lẹ̀ yóò fi mọ gíga. Wọ́n máa lọ jọ àwọn ọ̀kẹ́ ní òdí lé yẹ̀kẹ́ lókun. Wọ́n bá sì wá lọ wá bẹ̀rẹ̀ lójijì. Ẹni tí àti kékeré kan lóyún ọ̀mọ́ tí ó fi fífẹ́. Àmì

ìyẹn sọ pé mọ̀ ń kúrú ọkàn kan fẹ́fẹ́ ojú wa bẹ̀ ojú wa bẹ̀ nù ohun tó kù náà ni pé lọ́dẹ̀ bá fẹ́ padà má rì báyìí àbí téèyàn bá kẹ́hìn rí kúkúrú lójijì ló kù tí ó sì ó fi ti fẹ́ fi ńlẹ̀ tó ó gbà kára rà rẹ̀ ó wà fẹ́ ńlẹ̀ yóò fi wú bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́lọ́hún bá ṣe ó dá púpọ̀ jù orí kìíní yàn yóò ní kọ́ ọmọ ọyẹ yàyà rẹ̀ oúnjẹ ọba sẹ́kì wọn lè wá gbé oúnjẹ rẹ ní kíṣì. Nsáàtò wá ní inú wọn ní ọlọ́gbé àpò. Ìwọ kékeré ní ọlọ́gbé àpò. Ìyẹn lè bá wọlé ká èmi kí wọ́n jẹ́ fún ọ̀kìnrin wọ́n wá bẹ ló wọ́n tẹ̀ fún pé báyìí nílé lásán ti sá ìgbésílẹ̀ wà náà olùkọ́ ti bá. Gbùngbà náà lè ti rí tó bá yẹ pé wọ́n kẹ́ni tó ṣe kíní ṣùgbọ́n tún wù lẹ́yìn bá rí rẹ̀ ní rírí. Àyà ọ̀kọ̀ pọ̀kù, wọ́n fi lè mọ́ mú ọ̀gbọ́dọ̀ wọ́n sọ, "Ájọ́!" Tó wá dé gbọ́dọ̀ tó tún. Ẹni ọjọ́ lè mọ́ mú ọgbọ́dọ̀ kàǹkà. Ọ̀rọ̀ ni ó fi lè kàǹkà lẹ́mí àwọn ẹni tó tọ̀. Àwa yọ àwọn ìjàlá láti wọn ṣùgbọ́n ó ti wọ́n jàlá bẹ́ẹ̀ ó tún gbé kẹ́kẹ́lé lójú ó ṣe kàǹkà lójú wọn pé pé àtàwà àwọn èèyàn ṣe ìdálásòtọ́ ṣùgbọ́n wọn ti dúró kàǹkà ọ̀rọ̀ ni wọ́n máa kílẹ̀ yóò máa padà kílẹ̀ mi wọ́n kẹ̀ dúró wọ́n kẹ̀ máa yóò máa fojú tíírí yóò máa fi mọ̀ kí ọkùnrin tó tó tíírí bí kẹ̀ ń sọ̀rọ̀ ayahu báyìí ọ̀ní ní tùmọ̀ sí ẹ̀ torí bẹ́ẹ̀ ṣe ṣe oúnjẹ ọlọ́run ni wọ́n ní àlìjíńbà yẹn ní mùsùlá máa ń wọ̀ yẹn lè tó wà lélẹ̀ òkú kálíjì ó bá mọ̀ á lọ wọ ọ̀pá díẹ̀ ọ̀yẹ́ ọmọ ìlú jùmọ̀ àti ìjọ ọdún ni o. àgbọ́yé hadith yẹn ni pé sísàkólé kan ká máa wọ aṣọ tọrẹwà ká máa wọ aṣọ tọrẹwà ẹ̀rí bàbá fẹ́ pàdé àlejò bàbá fẹ́ lọ kírun jùmọ̀ nínú súnà kọ̀ọ̀kan lọ́wọ́ àti wípé àlìkímbà yẹn wọ́n ṣẹ̀tọ́ láti máa wọ̀ ọ́ àtàsọ míì náà lọ́wọ́ ẹgbẹ́ wọn dìsáìn ṣẹ̀rí ọ̀kan èèyàn bá wà náà ti bẹ̀rẹ̀ ayé lẹ́sọ̀kọ́ mẹ́sàsọ yìí ah! wà ó ó yè eré bẹ̀ eré bẹ̀ ọ́ ó lè wọ̀ ọ́ yẹ ìsàdíṣẹ́ ọ̀kan yókù kájú. عن سالم بن عبد الله قال سمعت عبد الرحمن بن عمر قال يا عمر حلة يبرق فأتى بها النبي صلى الله عليه وسلم فقال هل هذه وصفها عند الجمعة أو حين تقدم عليك تقدم عليك الوصول فقال عليه السلام إنما ينتصر من لا خلاق له في الآخرة نعم. فأتي رسول الله صلى الله عليه وسلم بحلل وأرسل إلى إلى عمر بحلة وإلى أسامة بحلة وإلى وإلى علي بحلة فقال عمر يا رسول الله أرسلت بها إلي لقد سمعتك تقول فيها ما قلت فقال النبي صلى الله عليه وسلم جميعها أو تقتضي بها حاجتك. آه حديث إليه يقول حدثنا المسجد المسجد قصص وعوني الحمد لله قصص وعلى طرف بن عبد الله قل موضوع عبد الله بن عمر رضي الله تعالى عنهما قل عمر ولي أصدقا قد عصى عصى بي tí àárín ni àbí àwọn aṣọ bí aṣọ alágbèbọ̀dọ̀ wà wọ́n ń pè ní sẹ́fọ̀rọ̀ ọdún máa ń lọ́dẹ̀ ìdálàgbà ọmọ nínú àwàdà wà lẹ́dẹ̀ ìbáṣà àwàdà bá ti bá ti kókó jì láà máa mú alágbà àbáyé ah. tó nǹkan ọmọ níjà alágbà lọ́dọ̀ àwọn lélérò ká gba sansan àríwá kó ọ̀sọ́sọ́ jẹ́ alágbà wọ́n ní sàáṣà bíi ànàbí wọ́n wá lọ ọmọ wọn ní sọ̀tọ̀ wọn wá ní òṣìṣẹ́ ọlọ́run ìṣẹ̀lẹ̀ ìhàbì wọ́n fẹ́ kọ́ ra sọ yìí wọ́n bá ti wá rà wàlúùbẹ́sì àìndẹ̀l jùmọ̀ òun mọ́ fẹ́ kọ́ máa wọ̀ ẹ́jọ́ jùmọ̀ ọ̀ ẹ̀yìn náà àkọ́dúnmú àbí dákọ̀dínmú àlẹ́ kẹlẹ́wọ̀kú àyíká lè jọba fẹ́ bá wọ́n lè sọ́lá máa bẹ̀ pé ìnáma ẹ̀lẹ́nàfà ọ̀rọ̀ àbọ̀bá wa gbé fún mi ẹni tí máa ń wọ̀ ọ̀run ní máa ń wọ̀ ọ̀sán ní sílíkì tàbí sí ń jẹ́ sílíkì gan ni ẹja gbé kí ilé òpẹ́ pápọ̀ ṣíríkì gan àbáàrí ẹba kìí máa ṣe ṣíríkì àwọn ọdún àbúmà àti ẹ̀wọ̀n ti dáṣẹ́ para ẹ̀wọ̀n àbúbára aṣọ kẹ́ńbẹ́ lọ́n pè ní ṣíríkì aṣọ náà èyí tẹ ẹ bá gẹ èrè sí níṣẹ èyí tẹ ẹ bá lọ sọra ìgbà ẹyìn àbáàdá wò rí torí ìyẹn lẹ́yìn tí ń bẹ lótútù òun lọkọkọ wà iṣẹ ẹwọ wọn á yà ìwé mo mọ nínú àwọn ẹgbẹ́ táwọn bàbá wa ń ṣe nígbà yẹn bí àwọn bíi eighty nine àwọn eighty six eighty five eighty tẹ̀lé náà fi dóde kan aṣọ yẹn fẹ́ wo yọ ọdún tó lò ọ̀yá bí ìwà àti ìdílé kan ni wọ́n rán sọ náà. Jáde wá sí jáde láyé ní twenty four. Àtọ̀ yẹn tó wá wà láyé. Èmi tó wá lọ fi rẹ́fẹ̀sì ni mo tún lò ó lò ó lò ó lò. Ojú ń padà ń sì nínú àwọn ẹ̀rọ pé ta ní lọ yìí jẹ́ ní àná tó ṣe lọ sí àwọn ẹ̀rọ. Ẹ̀rọ àni wọ́n bọ́yàtọ̀. Ìtìkẹ̀ ni wọ́n fi rẹ̀ náà fi sòde pẹ̀lú gbogbo àwọn ẹgbẹ́ wọn, àwọn alága wa, bàbá Kọ́lá, àwọn aláàjì ọmọ ẹlẹ́sìn gbogbo wọn kà kó ọ́fíìsì sílíkì aṣọ yóò máa gbé ó sì tù sí. àwọn ọ̀kẹ́ padà jáde tí wọ́n fẹ́lẹ́. ṣùgbọ́n lè yóò kì ọ̀rọ̀ àwọn ọba ọ̀dọ́ rẹ̀ ti máa rẹ́ ní ó kì ó sì ń dán. Èwo ni ẹ? Wọ́n máa wà ní ìdí ìmọ̀ sọ̀. Ó aṣọ yẹn di fẹ́ wàá pa láti pa wá gbogbo ògbà yá kéré o náà máa rántí nǹkan àwọn rántí nǹkan. tó nípa bẹ́ẹ̀ lẹ́nu sọ́lọ́wọ́ sọ wípé tẹ́lẹ̀ yóò yẹ lùtọ́tù àmọ́ àlàkàlà pẹ̀lú òhùn ìhàkíọ̀.